káàbọ̀ padà sórí ètò Ògo Ìgbàlà ẹ̀yin o abala gbọgbọ́n òun náà ni mo bọ́ sí báyìí ìyá wa tí wọ́n sì máa bá wa sọ̀rọ̀ ní abala yìí wọ́n sì wà pẹ̀lú wa àwọn náà ni wọ́n ti wà pẹ̀lú wa látàárọ̀ díákónì ni wọ́n nílé Ọlọ́run ẹ̀ ajínrere ni wọ́n pẹ̀lú so wọ́n máa máa bá wa sọ̀rọ̀ Ọlọ́run báyìí ìyá wa ẹ kú kalẹ̀ ẹ̀ ní báyìí àkórí ọ̀rọ̀ tẹ́ máa bá mi sọ̀rọ̀ lé lórí ní abala tí mo wà yìí ni kí ni ìwúlò àwọn akọrin ẹ̀mí ẹ jẹ́ kí n sọ báyìí kí ni ìwúlò pípe àwọn akọrin ẹ̀mí wá fún bóyá wọ́n fẹ́ ṣe nǹkan kan nínú ìjọ. ìwúlò àwọn olórin ó ṣe pàtàkì ó dẹ̀ hmm. ṣe iyebíye níwájú ọlọ́run hmm. we are like a weapon in the hands of God. Hmm. adẹ̀ríkà nínú bíbélì torí bíbélì máa fi ń ṣàpẹẹrẹ. ó dáa. nínú ìwé àwọn ọba kejì orí kẹta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún nígbà tí jehoshaphat àti jehoram tí wọ́n fẹ́ lọ sí ojú ogun hmm. àwọn moabite wọ́n ní àwọn fẹ́ wá wòlíì tó máa sọ ọkàn Ọlọ́run fáwọn nípa bóyá káwọn lọ hmm. àbí káwọn má lọ bóyá wọ́n máa ṣẹ́gun àbáwọn ò ní ṣẹ́gun wọ́n lọ bá elisha kí elisha kó tó ṣe ohunkóhun ó ní ẹ bá mi wá olórin hmm. bóyá ẹni tó ń play instrument ni o abẹ́ni tó ń kọ lórin hmm. kí ni ìdí ìdí ni wípé ó máa ń easy fún àwọn tó fẹ́ wá ojú ọlọ́run hmm. àbí tó fẹ́ connect pẹ̀lú ọkàn ọlọ́run hmm. láti ride lórí orin orin ṣe pàtàkì gan ìmísí wà nínú ẹ̀ téèyàn bá lè connect pẹ̀lú ọlọ́run nígbà tí ẹni ẹ bẹ̀rẹ̀ sí ní play gẹ́gẹ́ bí Bible ṣe sọ ó ní ọwọ́ ọlọ́run ẹ̀mí ọlọ́run sì bàálẹ̀ Elisha ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fèdè fún hmm. orin kọjá pé ká lè kọrin hmm. it goes beyond knowing how to sing, sing or having the skill hmm. it's a weapon in the hand of God hmm. nígbà tí Jehoshaphat fẹ́ lọ sójú ogun náà ó ní kí àwọn tó ń kọrin àwọn akọrin kí wọ́n máa kọrin ọlọ́run ní wípé wọn ò nílò láti jà torí pé ogun yẹn kì í ṣe tiwọn káwọn ṣáà máa yin ọlọ́run bí wọ́n dẹ̀ ṣe ń yin ọlọ́run lóòótọ́ ogun ẹ̀yìn ọlọ́run fi ń ja àwọn ará Móábù ìyẹn ni wípé tí a bá pe àwọn olórin wá sí àwọn ìpàdé bí a fẹ́ ṣèsọjí a wá pe àwọn olórin kankan pé kí wọ́n wá kọrin ìyẹn ni wípé wọ́n fẹ́ kí wọ́n kán lead àwọn ènìyàn hmm. síwájú ọlọ́run náà kí iṣẹ́ àmì lè ti bẹ̀ ṣẹlẹ̀ hmm. ọlọ́run lè bẹ̀rẹ̀ sí ní nífà tọ́lọ́run máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni Hmm. kí wòlíì gan kó tó dé kó tó bẹ̀rẹ̀ sí ní máa wàásù hmm. ìmí wà tó yẹ pé orin ẹyọ kan ni wọ́n máa kọ tí agbára Ọlọ́run dẹ̀ máa sọ̀kalẹ̀ hmm. ìdí nìyẹn tó fi ṣe pàtàkì fún àwa tí Ọlọ́run gbéṣẹ́ yẹn lé lọ́wọ́ kí a rí kọjá ẹ̀bùn kí a rí bí ohun tó lẹ́gẹ́ ohun tí Ọlọ́run ń lò láti tú àwọn ènìyàn sílẹ̀ ohun tí Ọlọ́run ń lò láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ instrument tí Ọlọ́run ń lò láti bùkún àwọn ènìyàn bẹ́ẹ̀ ni kò ń ṣe pé amúrin kọ nìkan hmm. agbọ́rọ̀ ọlọ́run wà nínú orin Paul àti ah. Silas bíbélì sọ wípé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin hmm. ó ní gbogbo ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tá a dè mọ́ wọn lọ́wọ́ ó tú kí láàrò pé ó tú hmm. nǹkan tó fi dé ọkàn ọlọ́run ni pé wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnyín even nínú condition wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnyín ọlọ́run tó dẹ̀ lágbára láti tú wọn sílẹ̀ ó dé látinú orin tí wọ́n ń kọ. ìyá wa ẹ ṣe é in fact ẹ tú palẹ̀ ẹ tú ẹ bá mi fọ́ yányán ẹ ìbéèrè mi sì tún kù nípa ti orin ẹ̀mí ẹ ṣùgbọ́n fún gbogbo ojú tó ń wò mí ẹ gbọ́ nǹkan tí ìyá wa sọ wọ́n ní pé orin ẹ̀mí ó kọjá ẹ̀bùn nìkan ó kọjá èmi ni mo lè dá ṣe á èmi mo unique ẹ wo ohùn mi èmi nìkan lọ́lọ́run fún nírú ohùn báyìí kí kẹ́nẹ̀ kẹ́nẹ̀ ó ẹ̀hẹ́n wọ́n ní ó kọjá gbogbo yẹn wọ́n ní ohun èlò tá a gbọ́dọ̀ máa gbé kẹ́ ní lọ́wọ́ wa nítorí pé Ọlọ́run ń lò ó láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun ribiribi ní ìṣẹ́jú kan ìyàwó akílẹ̀ lè sáré bá mi sọ fún àwọn ará àwọn pásítọ̀ tí wọ́n máa ń yan orin lé àwọn olórin ẹ̀mí lọ́wọ́ tí wọ́n ní jẹ́ kán tẹ̀lé ẹ̀mí Ọlọ́run orin tọ́lọ́run ẹ̀mí Ọlọ́run fún wọn. gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú ẹ̀mí Ọlọ́run kò sí confusion bẹ́ẹ̀ Mm-hmm. the spirit of God is one. See, mm. Pastor, bá ní orin ẹni tó fẹ́ kọrin náà á ní connection ó possible kí ọlọ́run fún pásítọ̀ ní orin kan pé tó mm. bá kọ́ tí ẹni tí wọ́n ń pè bá kọ́ mm. agbára ọlọ́run máa sọ̀kalẹ̀ àsọ̀kalẹ̀ ẹni tó fẹ́ kọ́ náà ó máa lè ride lórí orin yẹn ṣùgbọ́n kò wá ń ṣe wípé torí pé a fẹ́ satisfy our audience kí Pastor wá ní ẹni tó ń pè kó wá kọrin nǹkan báyìí ni kó ṣe tó náà ọmọ wọn láìkí ẹ̀ mm-hmm ẹ jẹ́ ká gba ẹ̀mí ọlọ́run láàyè <laughs> láti rìn torí pé kò ń ṣe àwa ṣùgbọ́n hmm. ọlọ́run àwa kàn jẹ́ ohun èlò tí ọlọ́run máa lò láti fi ṣiṣẹ́ tó fẹ́ ṣe ni so tẹ bá pe àwọn ènìyàn láti wá kọrin hmm. mo sure pé ẹ trust wọn lẹ ṣe pé wọn ẹ dẹ̀ mọ̀ pọ́n ní ẹ̀mí ọlọ́run lẹ ṣe pé wọn ẹ jẹ́ kí ẹ̀mí ọlọ́run kó lò wọ́n láti ṣiṣẹ́ tí wọ́n fẹ́ ṣe àní ṣe lásán àdẹ̀ ṣì lórúkọ jésù ìyá wa ẹ kú ohun ẹ kú àtótónu ẹ kó tó di pé ẹ fáwọn aráalé pátápátá wọ́n ń béèrè lọ́wọ́ mi wọ́n ní ǹjẹ́ ìyá wa ti ṣe ìgbéyàwó tó tó bí ọdún mélòó. a ti ṣègbéyàwó pẹ́ dé at least twelve years now. ah olúwa ṣeun. I've been married for ah àkókò gbà mí láàyè mo tún fẹ́ ní àwọn ọ̀rọ̀ tó pọ̀ ẹ̀yin aráalé ìyá wa sì tún padà bọ̀ lórí ètò Ògo Ìgbàlà lẹ́ẹ̀kan sí láti tún wá sọ fún wa ṣùgbọ́n ẹ tún bá mi dárúkọ yín yẹn fún àwọn aráalé kẹ́ fi sọ fún wọn pé ó dìgbà kan náà. orúkọ tèmi ni ọmọ Bọ́láńlé Ayọ̀ Ọládàpọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Bọ́lá Discovery eh, mo fẹ́ kí ẹ máa wo ètò yìí mhm. torí pé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ń jáde mhm. ọgbọ́n díẹ̀díẹ̀ wà ń bẹ kò tí ẹ ní ìdí kí n tún béèrè pé tí n bá tún pè yín lọ́jọ́ mi ṣe máa wá. lágbára jésù tó ló ń bá fún wa lórí ọ̀fẹ́ á wá. <laughs> ó ga jù lénìí lórí ètò Ògo Ìgbàlà ẹ ó dá mi lójú pé a ti rí ẹ̀kọ́ kan tàbí méjì gbà mú láti bẹ̀rẹ̀ ètò yìí títí di àsìkò yìí gbogbo ohun tí àwọn ìyá wa ti bá wa sọ gbogbo ohun tá a ti gbọ́ lórí ètò lẹ́nu ẹ jẹ́ ká fi sọ́wọ́ òsì ká má fi jẹun ká máa mú un lò bẹ́ẹ̀ ni mo fẹ́ máa fi eléyìí ṣe lọ náà nìyẹn nítorí pé kò kí ń dùn kó pọ̀ ṣókí báyìí náà ní ọbẹ̀ oge ẹ ọ̀n mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́wọ́ bọ́tìnì tán ti ń tẹ bọ́tìnì fún mi látàárọ̀ ẹ ṣe é kú iṣẹ́ bẹ́ẹ̀ ni àdélébáre ni àrìnàkóre ẹ àní ṣìṣe lórúkọ jésù kristi orúkọ tèmi ọlá ọ̀nàbàjọ ayọ̀lúwa ṣe ńlá fún mi èmi náà ni mo ti ń dágbére lórí ètò Ògo lẹ́ni nọ́mbà mi tẹ́ máa pè mí sí zero seven zero three nine three eight three nine four one ẹ jẹ́ ń pè é lẹ́ẹ̀kan sí zero seven zero three nine three eight three nine four one ẹ tẹ̀lé mi lórí àwọn social medias mi àtọ̀nàbàjọ ọ̀làwálé tí o bá ní ìpolówó ọjà tó fẹ́ gbé wá tó fẹ́ kí n bẹ́ẹ̀ polówó pè mí màá tẹ̀lé gbogbo social media mi àtọ̀nàbàjọ́ láwálé tẹ́yìn bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run tẹ́ fẹ́ wá bá wa sọ̀rọ̀ bí ìyá wa ṣe ti bá wa sọ̀rọ̀ lénìí tẹ́ fẹ́ fi ọ̀rọ̀ ọlọ́run yé wa ẹ pè mí ẹ màá dá yín lóhùn tí o bá jẹ́ lórin ẹ̀mí tó ní àwo orin kan tó fẹ́ kó jáde màá bẹ́ẹ̀ kó jáde bí ọmọ tuntun bẹ́ẹ̀ ni ẹ ó ṣe pàtàkì ẹ mo fẹ́ máa fi eléyìí dágbére náà nìyẹn o lórí ètò Ògo Ìgbàlà lórí Orísun tẹlifíṣàn wípé tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ká jọ pàdé pẹ̀lú ijó àti ayọ̀ wọn ò ní fẹ́ ẹnì kankan ṣàwátì inú wa lórúkọ Jésù ó dàbọ̀.